بسم الله والحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته a fi fún Allah a fi ọpẹ́ fún atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV mo kí wa káàbọ̀ sí ìjókòó wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ àlàádì ọjọ́ àkọ́kọ́ nínú ọ̀sẹ̀ ọjọ́ tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kọ̀ọ̀kan nínú Islam ọjọ́ òní ni twenty two oṣù kejìlá ọdún fourteen forty two tíra umudatule ahakam. ni a máa ń kà ní ọjọ́ tòní ní ìjẹjọ àti kàádé orí hadith sixty àbí. fifty nine hadith fifty nine la kà dé níjẹjọ ní òní a máa bẹ̀rẹ̀ ní orí hadith sixty. عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بعد الصبح حتى ترتفع الشمس ولا صلاة بعد العصر حتى تغيب الشمس قال المصنف رحمه الله تعالى وفي الباب عن علي ابن أبي طالب وعبد الله ابن مسعود وعبد الله ابن عمر ابن الخطاب وعبد الله ابن عمرو ابن العاص وأبي هريرة وسمره ابن جندب وسلم ابن الأكوع وزيد ابن ثابت ومعاذ ابن جبل ومعاذ ابن عفراء وكعب ابن مرة وأبي أمامة alibahili وعمر ابن عبسة السلمي وعائشة رضي الله عنهم وسنابحي ولم يسمع من النبي صلى الله عليه وسلم hadith sixty àni àbí sàáyìdì àlẹ́kùdìrì láti ọ̀dọ̀ baba sàáyìdì kùdìrì kí Allah yọ́nú sí i kọ́ọ́l ọ sọ pé sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam mo gbọ́ òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ọ̀là Allah máa bá a yẹkùlù. tí ó ń sọ pé láàsọ̀ láàtà bá dà ṣubú ẹ̀ kò sí ìrun lẹ́yìn ṣubú lẹ́yìn ìrun ṣubú hátà títí tẹ̀rìtẹ́fì àṣàmùs oòrùn máa fi gòkè títí oòrùn máa fi gòkè wàlá sọ̀ láàtà kò sì sí ìrun báńdàlẹ̀ asri lẹ́yìn asri ìrun asri àtàtàgé bá shams títí oòrùn máa fi wọ̀ kò sírun tí ẹ̀sìn máa mà sọ pé ká kí ní kété tá a bá ti kí ṣubú ìtàn títí oòrùn yẹn ó fi ga sókè. gíga tó tó ọkọ̀ kò sì sí ìrun tẹ̀sìn pa wá láṣẹ rẹ̀ lẹ́yìn ìrun asri títí oòrùn máa fi wọ̀. Hadithi, yìí àwọn onímẹ̀sìn wọ́n ṣe àlàyé fún wa lórí ẹ̀ wípé a lè rí a lè rí àṣẹ kan nínú ẹ̀sìn tó sọ pé náfìlà yìí o ẹ̀yin àsùnbà la máa yàn án náfìlà yìí o ẹ̀yin àlàsárì la máa yàn án ìtumọ̀ ẹnu ṣùgbọ́n a lè rí hadíìsì lórí náfìlà kan tí ó wàá ṣe kòǹgẹ́ àsìkò yẹn ok a ní rí àdíìsì kankan tí ó sọ pé náfìlà kan bẹ o tá a lè yàn lẹ́yìn ṣubú yìí tàbí náfìlà kan wà o tí a lè yàn lẹ́yìn asri immediately after ṣubú yìí immediately after asri ṣùgbọ́n a lè rí àdíìsì tóun ò ní í ṣe pẹ̀lú táìmù tí ò ní sọ pé ẹ̀yàn lásìkò yìí ẹ̀yàn lásìkò yìí àmọ́ tí yóò ṣe é yàn ní èyíkéyìí àsìkò tí ó sì ní yọ àsìkò méjèèjì sílẹ̀ bí àpẹẹrẹ à ń pe náfìlà kan ní tahiyatul masjidi náfìlà ìkí ilé ọlọ́run Ok? Eh, ọmọnìyàn tó bá wọnú mọ́sálásí nínú súnnà ni pé kó tó lè jókòó kó ṣe rákà náfìlà méjì ẹnìkan wá kí ṣubú ìta wọn ọlọ́ọ̀fẹ́ wá rí ẹnìkan ní mọ́sálásí kejì. ó sì jẹ́ mọ́kọ́ wọnú mọ́sálásí oòrùn ò sì tí ì yọ tàbó ti yọ kò tí ì kò tí ì gòkè díẹ̀ ok ṣáàdìsì di lọ́wọ́ àdìsì yóò di lọ́wọ́ torí pé àdìsì tó fẹ́ lò ó apply sí anytime ó apply sí anytime ìsìnpádìsì yẹn tó sọ pé yànnà fìlà lẹ́yìn ṣubú yìí síwájú kóòrùn tó yọ tàbí kó tó gòkè ìsìnpádìsì yẹn sọ wípé yànnà fìlà lẹ́yìn àlàsárì kó tó di pé òòrùn ọwọ́ àdìsì tó ní í ṣe pẹ̀lú tahiyatul masjidi kò yàn àkókò ọkàn sọ pé. إذا دخل أحدكم masjid فلا يجلس حتى ìsọ̀lì yàrọ̀kà àtẹ̀yìnì àwòkàmà kọ́ọ̀lù. tí ẹnìkan nínú yín bá wọnú mọ́sálásí kọ́mọ ìjókòó títí yóò fi yan aláka méjì sẹ́rí pé kò ní nǹkan kan ṣe ìgbàkígbà tó bá wọnú mọ́ṣáláṣí ni. irú náfìlà bẹ́ẹ̀ irú náfìlà bẹ́ẹ̀ tún ni náfìlà tó dá sí pé a máa ń yàn lẹ́yìn tàwáàfù ẹni tó bá ti Tawaf. tán yóò ṣe náfìlà rákà méjì tàwáàfù anytime là ń ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nírọ̀lẹ́ lóru anytime tí a bá ti láǹfààní ẹ̀ ní kàábà ní o má lọ ṣe tàwáàfù lọ́dọ̀ lẹ́rọ o ìlẹ̀rọ kùrọ́ bàbá alálìjẹ̀nù má lọ ṣe tàwáàfù lọ́dọ̀ rẹ̀ má lọ ṣe tàwáàfù lọ́dọ̀ ogúnṣẹ́ gbogbo ibi tó bá ti gbọ́ pé wọ́n ń ṣe tàwáàfù má lọ ọbẹ̀ ìbáàjẹ́ káúlà má lọ ọbẹ̀ ibi tá a ti lè ṣe tàwáàfù tọ́lọ́wọ́ tẹ̀wọ́ gbà kọ̀tayọ kàábà kódà ò lè ṣe tàwáàfù ní mọ́ṣáláṣí ànábì ní Mádínà ọ gbọ́dọ̀ ṣe ń bẹ̀ kàábà nìkan láti máa ṣe tàwáàfù. bí ènìyàn bá wá ṣe tàwáàfù tán wọ́n ní kó ṣe náà fúnra alákà méjì ẹni tó ṣe tàwáàfù ní anytime definitely tó bá ti ń parí ẹ̀ yóò bọ̀ sí mọ̀kọ́mù Ibrahim tó bá láǹfààní àti wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá láǹfààní àti wà ń bẹ̀ yóò dò sí bòmíràn àṣẹ náà fúnra alákà méjì rẹ̀ ń

èwo ní dún tí ń dún mi lọ́wọ́ òun kẹ́ni tó ní tí ń dún tí ń dún mi lọ́wọ́ òun kọ́mọ̀tò jọ dún mọ́ o tó bá dún ọ ti mọ̀ pé sí àtẹ̀ní ń dún bẹ́ẹ̀ o tó bá tó dún ọ ní mú lọ lé o. wáfìlì bad lórí àkọlé tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àsìkò irun àdéhìsì àwọn tó gbà wá pọ̀ a Ali ọmọ àbí tọ́lẹ́bì tó gbà wá àrí abdullahi ọmọ masoudi tó gbà wá àrí abdullahi ọmọ umaru ọmọ khatob tó gbà wá àrí abdullahi ọmọ amuri ọmọ as tó gbà wá àrí abu huraira tó náà gbà wá àrí samura ọmọ jundubu òun náà gbà wá àrí salama ọmọ akiwa òun náà gbà wá àrí zaidu ọmọ fábítì òun náà gbà wá àrí muhazu ọmọ jabal òun náà gbà wá àtòrí mu'adh ọmọ jábálì. Ọ wà nínú àwọn tó gba àdìsí àsìkò irun wá wọn á zọ ọmọ àfúrọ́ òun náà ò gbẹ́yìn Ọ wà nínú àwọn tó gba àdìsí àsìkò irun wá káàbù ọmọ múrọ̀ òun náà wà nínú àwọn ẹlẹ́gbàá wa àdìsí àsìkò irun. bàbá umama alibahili kò yọ òun náà sílẹ̀ o òun náà wà lára wọn amúrù ọmọ abasa sulami òun náà wà nínú wọn aisha ìyá wa Aisha òun náà wà lára wọn wọ́n wá ń nìkan ní sọ̀nà bíhì ẹwù ìtọ́sí ọ̀rọ̀ rẹ̀ ọba ànábì sallallahu alayhi wa sallam ló àmọ́ kò fojú ọba ànábì ló àmọ́ nítorí pé ọjọ́ karùn-ún tí ànábì ti kú ló tó gúnlẹ̀ sí ìlú Madina àsìkò tánàbì ń bẹ láyé náà ni sọ̀nàbì yìí wà láyé nílùú ibi tó wà ok ó wá gbéra pé òun bọ̀ wá sí Madina láti wá sálámà sánàbì. Si nígbà tó dé mọ̀dínà ọba ànábì lẹ́ni tó ti kú láti ìjarùn-ún nítorí náà hadithi murisal ni hadithi rẹ̀ hadithi murisal ni hadithi sọ̀nàbìhì nípa pé. Uh, nípa àwọn àsìkò irun àti òmíràn nígbà tí wọ́n bá mú àdíìsì rẹ̀ wá bí ẹni pé ó gbọ́ tààrà látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ohun tí ń pè ní hadithu mursal hadithun mursal ó ní pé kí ẹnìkan kó má láǹfààní àti farakín ànábì kọ́mọ́ láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ tààrà lẹ́nu rẹ̀ ok wọ́n sì ti bí sáyé àbí wọn ò tí ì bí sáyé yálà wọ́n ti bí sáyé nígbà táwọn ẹbí náà ń bẹ láyé tàbí ó gbọ́njú nígbà tí ànábì ti kúrò láyé immediately after táwọn ẹbí kúrò láyé so. òun náà wá wà nínú ẹlẹ́gbàwá àdíìsì ok nígbà tí wọ́n fẹ́ kọ tí wọ́n fẹ́ rìpọ́ọ̀tù àdíìsì rẹ̀ wọ́n wá kọ bí ẹni pé ọgbọ́ tààrà látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tí ó sì rí bẹ́ẹ̀ irú àdíìsì yẹn náà ń pè ní àdíìsùn. murisalun àdìsí murisalun nìyẹn àìsàn kan ti wà nínú chain of transmission yẹn nìyẹn àìsàn kan ó ti wà ní inú chain of transmission nígbà tí wọ́n bá sọ pé tábìyìn ó gbọ́rọ̀ wá tẹ́lẹ̀ tiẹ̀ tẹ́lẹ̀ rújú dáadáa ni ó rújú dáadáa nípa wípé òun ti wà láyé lásìkò táwọn ẹbí wà láyé ó gbéra láti wá mọ ànábì sójú báyìí one on one ló bá ànábì pé ó ti kú láti jarun àwọn tí ó wulẹ̀ wáyé ní kété tànàbí kú ò láyé tán àwọn ni tábìyà àkọ́kọ́ so òun tiẹ̀ ní ìsìn sàbẹ́lá pé ni àbí tábìyìn nítorí pé òun àtànẹ́bì jọ lu ayé kan náà ni lásìkò kan náà ni ok ọ̀wọ́n tó dìbà rẹ̀ kó o lè mọ ṣe ń pè ní sọ̀hábà ọ̀wọ́n tó dìbà rẹ̀ ni pé kò láǹfààní àti rí ànábì sójú so ìǹtí wa convince ẹni tó fẹ́ gbàdísì wa ni wípé ah wọ́n wo ìtàn ìgbésí ayé rẹ̀ ìgbà wo ni wọ́n bí ìgbà ló kú wọ́n ní pé ó wà contemporary ó bá àsìkò ànẹ́bì lọ làwọn kọ́ba tó bá pàdé ẹnu tí àmì làwọn kọ́ba sọ pé látọ̀dọ̀ sọ̀nà sọ̀nàbì yìí látọ̀dọ̀ ànẹ́bì whereas ọjọ́ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ àwọn àfa wọn ṣe àlàyé lórí ẹ̀ so bí yẹn ṣe jẹ́nu. hadisi sixty one àwọn tó bá kọ àwọn ìwà kí wọ́n gbótó wọn nà ọ́ àbí wọ́n dìgbà tí mátó sẹ́ǹdì wọn àti ẹyẹ tó kó wá lọ sílé ni ta ló kọ àwọn yẹn wá. Adi sixty one, Anjabir ibnu abdullahi radiyallahu anhu anna umara ibn al-khattab radiyallahu anhu جاء يوم الخندق بعدما غربت الشمس فجعل يسب كفار قريش قال يا رسول الله ما كدت أصلي العصر حتى كادت الشمس تغرب قال النبي صلى الله عليه وسلم والله ما صليتها فقمنا إلى بطحان فتوضح للصلاة وتوضأنا لها فصلى العصر بعدما ضربت الشمس ثم صلى بعدها المغرب adi sixty one bí mo ṣe ń ka àdìsí bí ẹ̀yin obìnrin lẹ̀ ń kíra yín káàbọ̀ ẹ̀ ń kíra yín káàbọ̀ sí ìpàdé ẹjọ́ rírò. àbí عن جابر Abdullahi عبد الله رضي الله عنه látọ̀dọ̀ abdullahi kí Allah yọ́nú sí i. anna umar ibn al-khattab radiyallahu anhu dájúdájú umar ọmọ khattab kí Allah yọ́nú sí jaa yawm al-khandaq ó dé ní ọjọ́ kòtò khandak ọjọọ kòtò ọjọọ ogun oníkòtò tá jẹjọ, sọ níjẹjọ pé àwọn sọ̀hábà. So wọ́n gbẹ́ kòtò sí ẹnu odi ìlú láti lè dènà ọmọ ogun oníjọ ọmọ ogun tí wọ́n para wọn pọ̀ lé àwọn mùsùlùmí lórí so ogun kandak náà náà ń pè ní ogun ahzab wọ́n ń pè ní ogun ahzab nítorí pé àwọn kèfèrí parapọ̀ láwọn mùsùlùmí lórí wọ́n ń pè ní ogun kandak nítorí wípé àwọn mùsùlùmí gbẹ́ kòtò láti dènà àjálù wọn.